الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأسقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي امري واعمل عقدة من لساني يفقه قولي ست الله مسبرنا علينا وعين الله ناظرة الينا بعون الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى ال محمد وعلى ال محمد كما صليت كما صليت على ابراهيم على ابراهيم وعلى ال ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انك حميد مجيد وبارك وبارك على محمد على محمد وعلى ال محمد وعلى ال محمد كما باركت كما على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك, وبارك على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت

آمين صلى الله عليه وسلم ẹ̀wẹ́ ní máa kàrẹ yọ ọmọrẹ̀ ìzẹ̀zẹ̀n dímísí jẹ́rọ muhammad buhari lọ́jọ́ ẹ máa kàmpéènì yẹn ni miss kamasi yẹ kábùlì ẹ̀ta máa ọmọ mi kàmpéènì yìí pátì party, lórí ẹni wọ́n bùlì ẹ̀ta máa rẹ ìnira yìí pátì ẹni wọ́n nìrí ìnira yìí pdp ẹni wọ́n nìrí ìnira yìí anpp ẹni wọ́n nìrí ìnira ac ẹni wọ́n nìrí ìnira acpc. bàbá náà kọ́kọ́ kameléèrè orí ọ̀rẹ́lẹ́ lọ́dọ̀ náà ọ mẹ́mẹ́ borí olùkàyè orí ìrẹ̀rẹ̀ dọ́kì pàtì ọ̀nà àbẹ̀ dọ́ni ìrẹ̀dọ́ náà fà akọ́kọ́ yìí sí iye kìlẹ̀ rí ọ̀rọ̀ kéèrè ìpẹ́tẹ̀ ní ìrẹ̀ ìka ìlànà ìsọ̀rọ̀ orí ìka ìrọ̀ kéèrè sí pẹ́tẹ̀ ìsọ́n tó rí kàá tó kìí sí pàtí àníkà rí tọ́ọ̀kútọ́ rí tọ́ọ̀kútọ́ rí sọ́tún tó ní ọ́nà ìrẹ̀ ìrẹ̀ buhari rí ìmọ̀ ní sí jẹ́ dẹ́ka ọ̀pá sọ́tún tó rí ní ọ̀nà ọ̀rọ̀ mọ́mọ́ agbógbó ní kẹrù yóò rẹ̀ ẹ̀yìn ní pàtí ẹ̀sọ́kẹ́ ní ẹ̀yọ̀ tí ní pàtí ẹ̀nà ọ̀tàwọn ma wọ aka ọmọlẹ̀dì mere jẹ́ iná nù gọvanọ a lórí rẹ̀ sí five hundred million náà ẹ̀ kọ̀ sí ní presidential campaign láti gbé ẹyọ káyọ̀ kì í wúyẹ́ náà rí irú yóò five hundred million wọ́n kàmí dèrè ọ̀sán ní bẹ̀rẹ̀ náà wọ́n ẹ̀yàn ọ̀run mẹ́ẹ̀ àwọn ọmọ náà ṣe wọn náà wọ́n bẹ̀ mú wá àwọn náà nínú ọlọ́wọ́rẹ̀ omori yẹn náà wọ́n ní ọmọ agbèrè mẹ́kọ̀ káyọ̀ká ewu yẹn náà òbí three five hundred million naira ọ̀rẹ́ àwọn àbíyàrí náà wọ́n ní mẹ́rẹ́ màsánwó rè lórí ẹ̀rẹ́kẹ́ ló ń mẹ́sà sáré yọ náà mẹ́rin gọ́nà sí sọ́pọ̀tì presidential campaign ní mọ́ buhari tẹ́kì mọ́ buhari ọ̀ká ẹ̀kọ́ yẹn ní gàmẹ́kọ̀ ọ̀nà òun èyí omi pro bẹ́ẹ̀ ọ̀nà orí ọ̀nà èkó bẹ́ẹ̀ ẹ̀fọ́ yìí ọbẹ̀ mi nìmẹ̀ ìbà hó rẹ̀ máa nà ọ̀bọ̀n ọ̀nà àní sọ́ni yóò kí èsì yìí mi kàá mi kàyè wọ́n máa sí mẹ́ lọ́nà èyí rẹ̀ rà wọ́n mú nínú oníkú rẹ̀ nù bọ́sù rẹ̀ ẹ̀rẹ̀ ọmọ dọ́rẹ́kùnrin sí pẹ́sidẹ̀ntì àwọn. àmọ́ ọmọ ṣọ́lọ̀ ìbùhárí ṣìkẹ̀rẹ́ rí kánà onye ọmọ kanìkẹ̀ ìjẹ́ ìkẹ́ ẹ̀yẹ akẹ́mínú

wọ́n lọ sẹ́yìn ẹni ẹ̀rọ kaba yẹ bábùlì ẹ̀tọ́ náà wà ní mítì ọmọ n pọ́lítì sí ẹ̀yẹ yẹn náà ọmọ n pọ́tì wọ́n lọ́wọ́ sí ilé yá báyìí ni ó àmín àmín ọmọ àmín iná rẹ̀ bí àkàrí ọ̀yàn nù àbá ikùrọ̀ àmì mẹ́sẹ̀ páyì ime bipe ogotereziwa dịka arụzụ ewu ire ihe nini je etu bọ́wọ́n ka ìjọ òṣìṣú ka wàsá sáwárí ilé òmùrí wẹ́ẹ̀nyàmẹ̀ dísìn ẹ̀dísìn tó múrí ọ̀nà ọ̀sẹ̀ sọlọ́wọ́

onye ọsọ ọsọ onye oriri omori ya n'ime mọkụ tobi da aka ni ka ee wọ́n yẹn ní ọsọ àtàbà wọn ọ̀rọ̀ yẹn ọ inú ìnà bí ìrẹ́ àgbà ọgbà òtítẹ́ sínú omori mi àgbà ọgbà kọ́wọ́ bẹ̀ pé ọkọ̀ yẹn ọkọ̀ n'oṣù àdá ọkọ̀ n'oṣù ló náà wọ́n tẹ̀tẹ̀ wọ́n rí rọ̀zẹ̀ sọ́tún tó mori yìí. yesu lọ tún mẹ́mẹ́ni. ẹ ka almubahat ìsámá fọ̀rọ̀ ẹ̀rẹ̀ bàbá ọ̀bì ẹ̀rẹ̀ bí súnà mubahat ọ̀ ìsámá yà lè mọ̀ kàwà mọ̀ ọ̀bì wà á mẹ́ẹ̀nyẹ kẹ́rẹ̀ rẹ̀ rẹ̀ so ẹ̀rẹ̀ bí súnà dasọ́rí súnmọ̀ náà kò yẹ pẹ́tẹ́ súnmọ̀ tó mọ́rí kúkọ́ bẹ́ẹ̀ ṣọ́ mọ́rí ọ̀run tó mọ́rí tọ́kẹ́ bẹ̀bá bẹ́sẹ̀nà pìtì àbámọ́nà pìtì wọ́n tó mọ́rí yẹn bá ọkà yẹ ẹ̀yìn yàrá ọ̀nà náà bẹ́ẹ̀ tẹ́tẹ́ àákà ìrì ìwé àmì ọ̀sọ́ àsọ́nà tó mọ́rí ìdọ̀ òhun hune mwana vota huna dama wanyawa namba huna behe piti anwaru kaka wanyisho ntumuli amazika abao abanyawa kawa ya no ntumuli tite doa na wabatete izo ono wili siri aba wanyawa huno ntumuli ani na warakome imana hao ọrụ oleke na

ama ɛwɔ wɔn no ayi Ịsọ na bɛbɔ akɔn wehu ama nsa ne n'afi yɛ wɔn ɛyɛ wo ohi do na ne na ɔwɔ ada wanyina wanyina afi yɛ wɔn a kaka alahu akbar wɔn a maa nimɛ wɔ yɛ no hɔ ɔnyɛ wɔn ahɛ wɔ ɔbi islam ka yɛ wɔn agye sọ́tún tó mú rí nìyí iná báàbò kẹ́ni ẹ́yìndò anákàrà iná fílẹ̀ ẹ́yìndò wọ́n àzá àjẹ́ lúne tuwọ́ lúne tuwọ́ hìrọ̀ ìdá sọ́tún tó mú rí nìyí alimam ahmed rọ́dìlọ́ hánú ọ̀dọ́ rẹ̀ iní musnadà ni hónúvi almiqdam almiqdam anarosí madi karp عن النبي صلى الله عليه وسلم أي ربنا هو نبي محمد صلى الله عليه وسلم قال أنتم رياكا إن الله يوصيكم بآبائكم أنتم رياكا أمري أقوي رنو كي أنا متريكا بايني نيما نبي مهجان نتو رياكا إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بالأقرب فالأقرب صلى الله عليه وسلم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بالأقرب فالأقرب أبتا أقوين إجارة كذا كمولي أقوين لكي wani betere kada onina don to muri dawaka omuri aka onu na kawani betere konya onina omuri aka onu na kawani betere konya onina omuri aka onu na kawani betere konya onina ان الله يوصيكم بالاقرب إيه، فالاقرب بالاقرب فالاقرب اقرا منا ام انا اقول إيه، اقول ام إيه، مس اقول اقول لو هو من تركا وانا ام مس اقول اقول لو سكوا هو من تركا وانا مولانا وزي جاهما رضي الله عنه ومن ظهر لك ان جاهما جاء الى النبي صلى الله عليه وسلم أكدام جاهما وبيتو نبي محمد صلى الله عليه وسلم ذاك فقال ذاك يا رسول الله ما هو أنت أردت أن أجزو وجئت أستشيرك okoni isikono nakure na vuo mori amadani zani kono vada juwe hon we wonto mori sipati wonto mori dana bai muhammad sallallahu alaihi wasallam doka halaka min ummin onya wayara wanyonyi qal nam dokahi ono nyonyi qal don to dokahi falzamha fa innal jannata inda rijliha nawana yati ponya duwa mugumbo ya duwa mitujan kal janna ya katawan o ya katawon ya wono sahih sunan an-nasai adawin abdullah bin amr radiyallahu anhu ana kanaka جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم أن ينرني تنتومي فقال بك جئت أبايعك على الهجرة أنا ذا كنا بس بيع يو أنا بس أنا بس بيع كي أنا أساس أو مهجرة أنا أساس أو قرآن مكة من مدينة وتركت أبوي يبكيان أما أنا مهودا نعم أنا ماني دون يزيد ẹ̀mìnà náà kìrìrì don tó mori dọ kàá fàkọ́lọ̀ sallallahu alaihi sallam don tó mori kàá ní kai irji ilayhima bare mani tar na ibana ma adawa onya fa adihikuma kama abukaitahuma duwana duwana mewanyi kan kuma mewa oriri na na mewa unyi na mewa de hinyi an kuma mewa de juriri sahih حديث صحيح حديث من لا سيهوين سنن أبي داود أصنهم أبا بكر بن جابر بن السمرة رضي الله عنه قال أكا صيد النبي صلى الله عليه وسلم المنبر أكا نبي محمد صلى الله عليه وسلم أهل منبر يعني. فقال دوتو مريدك آمين آمين آمين دوتو مريد آمين أبيتان قال صلى الله عليه وسلم ọdún ma ń dọ́ntọ́ mọ̀ dídọ́ káyé àtàní jibril aleyhisalatu wasalam ọkọ̀ mọ̀lẹ́kà jibril òbí tọ́ni fọ́kọ́l dọ́kà ní káyé yá muhammad máa yá muhammad man adraka àdá àbáwéyì ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ẹni ètò ọ̀rọ̀ nyẹ́wà iná zùn ẹ̀bá náà máa ẹni ètò iná ẹ̀ famat dọ́lọ̀ nọ ní dọ́sù wíìtò nyẹ́wà náà máa wọ iná ẹ̀ ọ̀rọ̀ nyẹ́wà iná nìní wíìtò nyẹ́wà iná ẹ̀ famat dọ́lọ̀ nọ dọ́sù fàdákàlà náà tọ́kọ́kọ́ ìwòrí jẹ́ ànámẹ́ni fàbọ̀ àbáhùnmọ́ mẹ́lẹ́kẹ̀ jùlọ kẹyẹ olóyìn òmúrí òtò lọ́nà fọkún àmín ọkẹ́dọ̀ kẹyẹ ní kẹyẹ olóńtò òmúrí ọmọ kàkà àmín ọlùmẹ̀tòdì nù náà ọmọ mẹ́lẹ́kẹ̀ jùlọ ìlùmẹ̀tòdì nù náà olóńtò òmúrí ọmọ àmín tọ́ fọkún tó na lọ́nà àmín tọ́ wẹ́ẹ̀tù kò nyẹ́rẹ̀ iná mẹ́rin mọ̀lẹ́kẹ̀ yìí kò ní inú omori hùtùnù náà àmà ó sì kọ̀rọ̀ lọ́wọ́ àwọ́ra inú omori hùtùnù náà lọ́kà yẹn tó omori kàá nípa ọ̀rẹ́ fẹ́ mi bẹ̀rẹ̀ káà máa wọ̀ kọ̀ṣọ́ ńlẹ̀ tó nà ìsà káìsọ̀ ọ̀nà fàkà ọ̀kẹ́dọ̀rẹ̀ kàyé bí mọ̀lẹ́kẹ̀ yìí dọ̀rẹ̀ kàyé muhammad ma yẹ muhammad man abiraka shahara ramadan famat فلم يغفر له فأدخل النار فأبعده الله فقل آمين فقلت آمين أقرأ طورة أنا رمضان أو رمضان أنا أنا إنام أمولي أنا أمام نعم. هو البركة أيضا أيضا ما إنامي أمولي أنا نعم. أسوي أيني نعم. آمين آمين أكيد ما لك دين الله كاين من كاين أقرأ طولة ني أو رمضان أو تينه تو مريض أنا ما أجيبي يوم دوسو دو عمولي جهنم òṣìṣẹ́ òmòrí òtúrí mi wọ́n lọ́nà bọ́ọ̀ká ẹni tó mórí kọ́nà hàmí lọ́nà rẹ̀ hàmí fúra rẹ̀ fún dáwọ́ ramadan rẹ̀ ilé ìkà ọ̀rẹ́sọ̀ ọ̀rẹ́sọ̀ ọ̀sìn àhàhà ọ̀sìn ayámbáyámbá ọ̀sìn òpèrè lọ́dún mi bìrẹ̀ náà ló wà ní ìrì òdì ọ̀kadà rẹ̀ ومن ذكرت عنده فلم يصلي عليه فمات فدخل النار فأبعده الله فقل آمين فقلت آمين وكذا ملك جبريل كان ينتو مريك وانتو مريك ọ̀rọ̀ tọ́rọ náà yẹ́ra àwọn èèyàn ìdán dáhìrẹ̀ wọ́n tó mọ̀rí lọ́wọ́rẹ̀ wọ́n mọ́sọ̀ láti wọ́n tó mọ̀rí nì wọ́n súnì lọ́wọ́ orí yà náà orí lóòmùrí òun tó tìmẹ̀ ti dé lọ́kàá ní kọ́nà hàmítọ́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 آمين صلاة انتم ويني صلى الله عليه وسلم الإمام الطبراني أعضاء بيكي إسناد إيضا سدير أنوني إن إسناد إيضا سدير ونعم ونعلم الله لافية دي حديثنا آه كان كي دخل الحبيب المصطفى صلى الله عليه وسلم الجنة okonto omuri ọnwụ na aljanna amanya aljanna na okonto omuri ọnwụ a ini na ere ọja na ere ọnị onye nwovi ịnụra agwa ọkwụra ọna nnibi ọra bọrọ esi ma nkata utu n'ịtụ ọwụ gị ọrụ ọra nnibi nne ya annabi nini adịghị nini nne ya ụra nini ọrụ igide nni wonye ọnya annabi n'ike na ọrụ ọrụ ya yi salatu ntɔ muri nini ku ɛni ka o ntɔ muri na jɛ nɔnɔ inu rɛ abi o muri mɛ sɛ ɔba hɛrɛ ɔwɔn فسمع الحبيب المصطفى صلى الله عليه وسلم صوتا جميلا يقرا القران دون تومري دان يوم انه وين الجنه كاك القران او نور الطوري دون نبيك القران هكا الى الجنه دون تومري من هذا daahi malaika nsen malaika jibrilu ɛna sanemi ɛna mana ake kur'an nira onwe nira fakalu dani ne ka gari ka abi malaika n'ekwu ihe etu uh, eto uh, uh, ini daga harisa tubin noman harisa ana wuzin oman harisa ana wuzin noman ona wa kal kur'an wa kawai رضي الله عنه فقال النبي صلى الله عليه وسلم معجبا ببر حارثة لأمه دون تومري دون مريه مين إن بيترون حارثة راني يونياني بكاي ذلكم البر ذلكم البر دون تومري بكاي بيترون يونياني أنا ما أنا ما أنا بيترون يونياني أنا ما أنا ما أنا بيترون يونياني ọ̀nà harisa lè wùsí lùmán ọmọ ní kọjá mẹ́ jẹ́ káyọ̀ kí harisa yìí bá kàlùkùrá máa wọ́n ọ̀nà lè jẹ́ máa kàlùkùrá máa wọ́n slọ́tún tó mú rí nínú lukman al-hakim ọ̀nà mú rí tẹ̀lé ní kùrán kẹwọ́n lè kọ́dá àtẹ́ iná lukman al-hikmata ọ̀nà akọ̀ káyí jẹ́ ní kú ọ̀nyẹ́rọ̀ nìka ọ̀nà ọ̀nà kí zinal janna báyọ̀ ezinal janna ọmọkàwáyọ̀ dújọ́ ni náà òkùté ojúẹ́ náà rẹ̀ ẹ̀yẹ ọkàná sísọ nyàrá hó náà jẹ́ nàbà ọ̀gá kejì ọkàná sísọ nyàrá hó náà jẹ́ ní ní sinal jẹ́nà ọmọ ṣọ́wáyọ̀ dújọ́ ni náà tẹ́tẹ́ ni dújọ́ ń dọ̀rọ̀ rẹ̀ ojúẹ́ náà rẹ̀ dé kejì ọkàwáyọ̀ dábàá náà dábàá náà ó sì ká sọ́sọ́ nìyẹn tọ́kì ezinal jẹ́nà ọ̀sọ́ nìyẹn náà ọmọ kí ló lọ ṣáwọ́ rẹ̀ ọkà ìrọ̀nyà ni ma ń ṣáwọ̀ tó ìjọ ṣáwọ̀ ọ̀rọ̀ tó ní kí ló rọ̀ sẹ́tùn tó mú rí ní ló ṣáwọ̀ ọ̀rọ̀ ló ní kí ló rọ̀ àmì tó mú rí ọkẹ́ aljannatu tààtà akadami umaha ó tó mú rí ọkà yẹ àjẹ́nà yà akẹ́tì dèjà họ́ ọ̀nyẹ́ nìmi pata hɔ nye nyimi aljanna ya kɛta sɛntu muri akayi wɔ nikayi yanni ebi etoroma ne ba kɔ nya o dɔw ti siri kube ni wɛ o aljanna wɔ ewu o ati o to muri ni. ale ni mo fɛ. n tɛ sini ji. Efiri ji rɛ. أنا آه. آه، نورين يتو سيدنا عمر بن الخطاب رضي الله عنه بكاي إني قتلت نفسا دون رون دوا عمر كآية كنورا وضع أما شبه الله أنا آه، نيو يلا نوغو دي سيدنا عمر بكا ويهك يالوا خطأ أم أمدا وين أفكا

ìjọ lọ́rọ́ náà ni bà tó dáa náà ìsẹ́ iná ọmọrùn mọ̀mọ́ ní ráàkáyọ́ mọ̀mọ́ ráàkáyọ́ kọ̀ náà ni bẹ̀ tẹ̀wé kẹta ní náà ìsẹ́ iná isa ina wọ́n tàrọ́ bí allah anu alfaruk dọ́kà yẹ olẹ́bí nafsi bí yadi lẹ́wọ̀kẹ́nẹ̀t ọmọhu hayyatan fabarraha wa ahasana ilayha rajautu allah tut'imahu an-nar abadan sayyidina umar dọ́kà yẹ ono osho omori ono hwa na eno hwa ono osho ono osi bibi ono osi eku ayi mere ka onye na enehe donyi mana ni betere konya no no nan ono onya etura ka irija namo ya asuwa kanyo slotun to muri al faruq radiyallahu anhu ono to muri ka ne pani kai anyi no zere man iná na náà ká màláìkù ní ẹ́sí rẹ̀ yìí tó rí núkà ọkọ̀nàfẹ́ ọmọ ọkẹ́yàn sá àmìzẹ̀rẹ̀ àbílẹ̀ rọ́mà rẹ̀ ká bọ́ọ̀ ká olóòrẹ́ àárín sí tó rí núkọ̀ káàrọ̀ amẹ́lẹ́ kìjẹ́ ní ní ìjẹ́ èyí tí ó ń tó mórí ó ń tó mórí ìyá àkà náà ọ̀rọ̀ ìwà zẹ́ẹ̀tẹ́ ní ọmọ ọ̀dọ́ zẹ́ẹ̀tẹ́

النبي موسى عليه الصلاة والسلام وعلى نبينا أفضل الصلاة والسلام أنا أبو أنا يتبع بمري بك أمري أرني رفيقي في الجنة أمري سزومي أنا مريم أكوبو تنا الجنة أنا ذا companion man in الجنة صلاة يوم تمرين صلى الله عليه وسلم

ẹ̀kùnye orú náà wẹ̀jẹ̀ àmà dáyìnyí ẹ̀kùnrán náà tóòrò náà yìí rí ẹwọ́n tó múrí ẹni bẹ́ẹ̀ pìtì lọ́rẹ̀ ìwọ̀n dẹ̀rẹ̀ máa bá sábì ẹkùnye ẹni dẹ̀sà ọ̀rẹ́ mú tó múrí sọlọ́ọ̀ọ́ ọlọ́mọ ọ̀rẹ́kẹ̀ ní ẹ̀rọ náà pápápá takaka na ekera ụra ọzụ sọrọ mme ka emeri olukwogbutu a nyere anyị na janna dane bụ ihe ebe adụ ọnụ anyị resi tengo nyere anyị ọnụ ọnụrụ n'ntu akwụkwọ bíjọ́ ń dọ́pẹ̀tẹ́ bá mẹ́sà bá sí ọ lọ́yẹ̀ ọ̀yọ́ lómi tó jẹ́ náà lóko mi tó jẹ́ mi ẹni musa lè sọ̀rọ̀ tó sọ̀rọ̀ lọ́wọ́ yìí ṣe lóko lónìí lọ́kà ọ̀nyẹ́nọ̀pọ̀nọ̀ ẹ̀nọ́bì ìhó ẹ̀nọ́bì ìhó lọ́kà ọ̀nyẹ́nọ̀nà mọ́ni ẹ̀ nọ bẹ́ẹ̀ musa ká ẹ̀yẹ́ dùn náà mẹ́ ìhó. tọ́ka yìí anyẹ́dù kò nyẹ́ ọ̀nà ọ̀gbẹ̀rẹ̀ ana mọ̀sọ̀kẹ́ yẹn dùn ọ̀nà ọkọ̀ dídé omori kẹ omori náà kógbó na bọ̀ oyé mọ̀ nọ nàánì sọ̀rọ̀ níbi mọ́ọ́sá tó ànyára yìí náà nìjánà sọ̀nà omi mọ́ọ́sá ana ka ya je omori sọ́tún tó múrí mi amịrị anyị mere na amịrị anyị mere anyị onye muhammad sallallahu alaihi wasallam don salama yin to muri don to muri don were ihi dọ́tún mi dọ́jẹ́ra jẹ́rì yọ̀n kó ní òòrè dọ́tún mi dọ́yìn ní mú rẹ̀ dọ́tún mi dọ́ ọ̀sẹ̀ pọ̀ tẹ́lẹ̀ ààrùn lọ́tún mi rí ìkírè tọ́nà ọ̀rẹ́pẹ̀ wọ́n fọ́tí tẹ́wọ̀n kọ̀ yá tẹ́ iná mi kì ní ọmọ yá tẹ́ iná mi dínyẹn náà yá tẹ́ iná mi sáà dẹ̀ mi ẹ̀mẹ́ mi rí rẹ̀ ìkàntún mi rí ọmọ ní ìmẹ̀rẹ̀ yìí ehure ebe ehure ohuse nka ịrị ama mmemmere mmere sẹmẹdọ ma nire ya na mmiri ohuse nka ìyẹn mọ na ọnụ ntị nwere ise ma tagi ire ya na enyi ihe nwe ya eri rịọ na ọsọ sịtị na nwandọ tụọ tete ọya ata ịna nị ẹni nyẹ nọ n'ehi dara kaayọ wa nika halima ti sadi ọhụrụ anakọ ntị omori yi rẹ wa ọnya na ọ dị n'ijọzi ike ọka rẹ onyama onye otu omori obi njozi ikọrọ aka ireba ọnụ ụlọ bọsị mmeri rio akhrajahu abu daud alimam abu daud ọsọ ọtọ ere ọtọ ntọ omori ni awọrẹ wanya mama ni ntọ ntọ omori sallallahu alaihi wasallam ba kayo ntọ omori ki ya rasulullah inwe ohi buon uko atolu ama aka fi sobi lile wole kini la-akidira ala belika lo ezi ko zafi ewu nke omori ahịa kona o re nisi ko na o si asaa wunuzi re ku no nuna kore ku to nwagwuzi omori ehu onora nyokata agubo ikomema ha kumi don to morido ka halibutali emi nwani deyika ah أنا ما ذات إنا سنعيب أنا ما أنا إيه إنا قال الرجل دورنا بكى إيه أمي أنيما أنيما إيه إنا دكتور مريد بكى إيه برها وأحسن إليها فإذا فعلت ذلك فلك أجر الحاج والمؤتمر والمجاهد في سبيل الله صلى الله عليه وسلم

بك يا رسول الله وانتهوني من أحق الناس بحسن صحبتي أنا بوركاي أنو مي بيتر كما كيركيري دون شي بيتر ديري ولا دون تقول بكاي أمك أنياو قال ثم من دون رمضان بركة أنا لا يسا دون تقول بركة أمك أنياو دون رمضان بركة ثم من أنا لا يسا دون تقول بركة أمك أنياو

Ama ọ́nà wọn náà mo ní ti tí ọmọ wọn wọ authority ẹ̀nà ọ̀yẹ̀nà wọn àbára ọ̀nyí bàmáyà kẹta àbá orí bàmáyà kẹtí àbá dòzí ọ̀dọ̀ mímẹ̀ kọ́nà ọmọ ìsirè ìhírẹ̀ mọ́ ọ̀nà ọmọ ìsirè ìhírẹ̀ mọ́. sifatun tomori ne amijo ntomori ijo ma ni ku abuje na na ni yonyi on tomori osimehuna ebe ebe omen onye okwu dị pọpọpa agwụkọ n'ojen dọza akpọrịrị ọnụ okwu dị pọwa agwụkọ na bara edo man okwu dị pọta agwụkọ ya onokozi ihe ba ẹrẹ kanyẹ chee n'ẹni ee adé mi nsọ dúdú yẹn ndé sọ tontomori nni àmọ ọrọ ọrọ ọrọ máa fẹ nyẹ ọrọ sọ wàá. ìyọ́mọ́ yẹ gbòṣẹ́ àwọ̀ ọmọ yẹ mẹ́ta ọ̀nyí yẹ náà mọ́sí lójú àtọ̀wọ́ mẹ́rẹ̀ ká lè rẹ àwọn oyún sẹ́nu mọ̀ náà ojú àtọ̀wọ́ inu tó rẹ ta àwọn oyún sẹ́nu mọ̀ náà tẹ̀yẹ yẹ kí aṣọ́nù yẹ ba náà rúṣẹ́ ẹni yà á ṣe wá àkàkà ṣọ́nù bá mẹ́bù ṣọ́nù bá àkàkà yẹ aṣọ́nù bá mẹ́bù ṣọ́nù ọmọ mọ̀ ọmọ yẹ mẹ́sí kẹ́kẹ́ yẹ ìyọ́nù ọ̀ọ́sù ọ̀nyí lọ́sù

andimi ni tawizi ni ono ni ono ni ono pala unika ye osene si yamre unika igenyi omuri onyewe ya ni chenkata yuzi ijo omuri oka ni shayambozi shayambonyi ome memore huohuo ome wari wano ya ijo omuri oka ni shayambane ono manyi yejo nona oyanodo wuri da odovare ma da mo ntumuri bana se pae dosi ye inkaye omu onye mbụ na ihe inye ya na ya mbọ nyi ọnọnye enyi ya ụja ẹ̀rọ ya omori ìmá nye ya onye na ihe inye ya ọrịa ohu na ya mbọ nọnye enyi ya ụja lọ́nà na-esi ya mbọ ya anya ya mbọ n'ihu nọ enyi ya ya ọ̀nà tó mọ̀rí ẹni lò káyẹ òmòrí ya náà kàtẹ́ mú hùwẹ́ bẹ ọ̀nà yẹn nà ẹ̀mà rẹ̀ bẹ̀ṣẹ̀ òyẹ tẹ káyẹ ọ̀nyí àbíkó ọmọ na náà nà ọmọ náà lẹ ọ̀nà ọmọ náà jẹ́ tọ́sù káyẹ ayámbà òmòrí ọ̀rẹ́ rà tẹ́kùn ayámbà ọ̀nyí ọgbọ́ bọ̀ ọ̀nà anyị so onyima akano onyima akara ekenyi dere nyike ana omuli omere omere ye onyi ozi aya ayozi vitu nada ayozi na viko nyina ama oba ozi kadana silatu ntu omulini buli emere ovayo nyina onye na-akara ebere nyi na ebe ebe ọsha ete ọya ere duro nye na enyi ihe nye na ọrụ nye na ọ gaghị ọwa ka akara ọ mere atụrụ enwe ya slọtụ ntụ mụrụ ime dịka anyị na ka ihe na edebe ma ka ihe onye amị nima na ya ata dọka ahịa nye na ọrụ nye na esi na sịrị na ka nwa m ya kenedo n'ijem nne nwa ọwa pere onye mee ama ne kaayɛ nyɛ naa ne sila tuntum mo yi ni tiye sila tuntum mo ni. aleyi musa aleyi salatu salam de kamara parizo ere kaayɛ ɔsɛnyi wo wɛrɛ mu anaba muhammad sallallahu alaihi wa sallam a nyinu bana kaayɛ kɔɔ nyɛ naa danyo nye na ano petane zuon konye na ono na o mebire tere ko onye me na sama obika oni vi me kure kumwe kura ono ya ti ponya ne da mi tuja ne onye na ovuvu se oni vi me kure kumwe kura no lótí mọ́nyàlù èèyàn bẹ́ẹ̀ kàwọ́ ṣe lótí mọ́nyàlù gbogbo ló ṣe èèyàn ewúrẹ́kùnrẹ́ an kí wàhálà ọ̀rẹ́ ní ti bìrẹ̀ ẹ̀yàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọ ọ̀rẹ́ dàzí lọ́rẹ́ tọ́ọ̀n lọ́rẹ́ yà á tẹ́ bẹ́ ọ̀rẹ́ yà á tẹ́ bí ìkẹ́wù tí mo yàn ní tó ahùn ó sì ká yẹ òyìn ní tẹ̀sù lọ́wọ́ yọ ezi ezi ní desert ẹtí náà rẹ̀ ẹ lọ́wọ́ yọ lọ́dọ̀ ọ̀bá rẹ̀ ọ̀ ìkẹ́wù tí mo tó ahùn. ìjọ ọ̀rẹ́ dọ̀wọ́ tuntun lórí tí mo wù lọ́rọ̀ àná bọ́ọ̀mù ni pètọ́nù ni ó ń tọ́ mu yìí ìjọ́ntó omori ilẹ̀ ahẹ́ rẹ̀ lọ́ntó omori kẹyẹ iná lọ́ha pàdé gọ́fàrà láà omori ọ̀rọ̀ àti ìrì ẹ̀yẹ nọ̀ọ̀nọ̀ kọlù nísàtẹ̀ ní dẹ́ka bímọ ya rọ̀ sùn lọ́lọ́ ìrì tó omori sì jẹ́ ìrì rọ̀ onye na ọnụ ndị nro ya na bele amali bete ọma ni ko nya na na omuri ra ti ni Allahu akbar spatu to muri bin Omar, ibn Umar radiyallahu anhu o ra mi yama no nyara ka jisi kar kaaba dukki manya ni gobo e ka wuce mawo e jisi إذا عبد الله بن عمر وجاء دا عبد الله بن عمر سكاي أتراني جزيتها أنا من مان من أن أنوري شوبا إنو نيمافيون بي عبد الله بن عمر بكاي لا ولا بزفرة واحدة وفي رواية ولا بطلقة دي عبد الله بن عمر بكاي إذا أنت سيسمعني وإيش أعطاه ọ̀kẹ́wẹ̀rẹ̀ orílẹ̀ ìwẹ̀ rẹ̀ tó pẹ̀lú ọmọ ní ìwẹ̀ rẹ̀ tẹ́ ọmọ ní ahúrẹ̀ náà agbọ́wọ́ ọmọ agbọ́wọ́ ọ̀kẹ́wẹ̀rẹ̀ ìṣọ̀tà inú ìwé rẹ̀ ní dẹ́kẹ̀ẹ́ rírí ọ̀ìbàrẹ̀ òpònyẹ́rà each pain inú pẹ̀rẹ̀kọ́ náà ọ̀ìzì ọmọ ọ̀ṣọ̀nyẹ́ náà bàrẹ̀ òpònyẹ́rà ọmọ ọ̀ṣọ̀ ọkẹ́ náà mọ̀ abdullahi bin umar dɔba kayan ka wallahu yusibuka alal qalili kathira amma omori ne su ta banye ture su oyi cɛn wa ba sɛbɛ sinɔtɔ to omori mu abana yɛ dɔ bɛn kan yɛn ni bi tu sayidina umar ni wata bin al-khattab radiyallahu anhu da kan ka ye ɔnɔ nyɔnyi ana de gbo asibiri o de gbo

olùwọ́n ní tìjẹ́ òkè wàbàrọ̀lá bó wà mẹ́ẹ̀ àmẹ́nà wà máa iṣu àmì èzì slọ́tún tó múrí nìyí wọ́n tó múrí sọ́lọ́mà rẹ̀ sọ́lọ́mà hadith ọ̀hún wọn wẹ́ka yìí ìnà khayra tabi'ina rajulun yuqalu lahu wais ọkà yìí na ma nyọ ìrà ìnà ni tabi'una ẹni máa bá ayẹ ní àká lóòrùn ní tòmùrí tè àmọ́ orí èrísà ẹgbọ́n na otòmùrí kí nínú lọ́nyẹ́ ìrà amábọ̀wọ̀ ọba àbẹ ọ̀nàbọ̀nà ọ̀nyẹ́rà náà yí wéyì lọ́tòmùrí èjú ẹni nǹkan ìwé ìṣọ́nà na. ntomori aka uwe nsono na akara ya ni ko mani yibi etere konya ni nan iso odi pe omuri ko omuri ome omuri ame iso odi pe ni omuri ko omuri ome omuri ame law aqsama ala allah la abarraha la abarrahu wa kana bihi bayadun don to omuri do be siye wa ni kan anyi okwai okwana ya iwe oyewe ko oni ewe Eh, anapatara wa ne wɔbɔ ɔbɔ tolo dɔtɔ mu sɔlɔsɔlɔm de esi yie wani ka nye patara wa ɔkɔ ah, eh, ni ani yɛ wɛ ana wani famuruhu fali ɛsɛkifiri la kun wɛrɛ ni mi waajiri wani mi kaayɛ mi ko pɛnjɛ ne kunu mɔmɔri yi no di ni mi ne don tó wúlò nàkàyè wà kàyè òwe ìṣọ́nà èèrè ẹ̀ka àgùnbísẹ́lẹ̀ àgùnbíkàyè òyìn bìrẹ̀tẹ̀rẹ̀ ọ̀yàn nìna ọ̀rọ̀ ẹ̀kẹ́ pápápá èèrè ẹ̀ka ayọ̀ ẹ̀dẹ́pẹ̀rẹ̀ ọ̀kàyè òpó ìjì ìlú wù múrí ni. sẹ́yìn náà ọmọ rọ́jò lọ àánú ọmọ ìwú rẹ̀ ń wú tó múrí ọmọ tó ní na

don to ɗi na umar an kuntu mu yi mai juye yo ajuwan ajuwan ɗau ba hosi doka hune hune dọka hi murad doka hi thumma min hi hi ina na na anya ọ̀pọ̀ ní ẹ̀wẹ̀ mẹ̀mẹ̀ yàrá ukwu lómúrí mi láti àwọn na dirham

abẹ́jú ọ̀nà ọkọ̀kọ̀ nítorí náà ma bẹ́rẹ̀ kàkà yìí sami ito rasulallahi sami ito rasulallahi sallallahu alaihi wasallam ya kọ́ kọ́nà wọ́n hún wọ́n tó mú rí kàkàkà ya ti alaikum uwaisu bin amir uwaisu na wajen amir ba a zai tuni ne ma an dadi yìí ni àgbo ẹnana àwọn ti yaman ne

fàbára mínú dọ́nà fi àwọn ọ̀nà ni ilẹ̀ mọ́jẹ̀ òdìrẹ́hàmì ẹ̀ẹ́bẹ̀ wọ́pọ̀ ẹ̀ àhánà kókó mẹ́fẹ́ mẹ́tẹ́ wọn amáyá nke ẹ̀kẹ́ náà yẹ dọ́rham dirham kòròán lẹ́hùn wà lílà ọ̀nyọ́nyì wọ́n bí ha bọ́rùn lọ́nyà ní yí bẹ̀tẹ̀rẹ̀ kọ́nyà nù náà lọ́wọ́ akọ̀sánà alọ́láyé lọ́ àbàrọ̀hù ó tó mú rí kàyé ọ̀ọ́dún pisa yóò mú rí ibú mú rí àmẹ́ni فإن استطعت أن يستغفر لك فافعل دونتو مري كاكيرو نو عمر هو نكاي وأنا هو كاي أو كوي جيهو نو مري أو عمر ركا وكاي فاستغفر لي وأنا أو ويس كوي جيهو مويا دونتو مري كوي جيهو نو مري ني أويا قال فاستغفر له دونتو مري جيهو نو عمر

dị uwe isanụzi amir dọka lafi onesi Ono si popularity enwere onesi onesi ka ihe ọwa nọ ma nị nọrọ sọchị otu omori tinye sọlọtụ n'omi otu omori ịnị ịnọ ịra na-aba na-abịa ọbịbịa mmiri anyị ọnụ ẹ̀nàmọ́ na fi mẹ́kà madina ẹni yá màrin ní a ní òdí ẹ̀kọ́ ẹni hílẹ̀ kàkà mẹ́lẹ̀ ní dana dísà ka amir owó ìsànàmọ́sí amir yọ́kẹ̀ dákà rọ́ọ̀bẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọ̀dọ̀líka eré àmì mẹ̀mẹ̀ na eré nìní pẹ́kà ẹmẹ́ ọ̀yẹ̀ ọ̀yẹ̀ tí yaman ọ̀yẹ̀ tí yaman ọmọ̀rí ọmọ̀rí ní ihe òsì yẹn àti ní ihe ọ̀kọ̀wọ́ olóòzè ní ìsẹ́ ní ka a ọ̀dọ̀líka áńkọ́ mẹ́rẹ́ èjì àbọ̀ àbọ̀ máa sí ìsinmi

ɛna akadeɛ ne wàá mmerɛ wọn mori àdán ɛwɔ ɔno wɔ kɔmmadu ayɛ no ɔno ɔno nkeka kyɛ ɔne ka yɛ ɛwɔ de wɔ esi dɔka sɛ ɛna ɔmo a ɛwɔ ɔmo a ɛwɔ ɛwɔ ahɛ ɛwuri ɔdɛ dɔka hɔ sɛ mɛ ne yɛ

sọ́tún tó múrí nìyí jòzí wáyù olóòmúrí tutù yọ jòzí ó tọ́nà múrí sí báyọ̀ tó múrí ó tó múrí ọ̀rẹ́ sí káàbẹ́sẹ̀ nì ẹ̀rọ àwọn tó múrí ọ̀rẹ́ sẹ́nà tẹ̀ àdàbẹ̀rẹ̀ mọ́nà ọ̀rọ̀ máa yàn pípọ̀ ànìláwà ó tó múrí ọmọ sí ìwà nìkàrẹ̀ sọ́tún tó múrí nìyí àmà sí rí kàyè wí ìsẹ́nà fún sí amir ìbìyẹ̀tẹ̀rọ̀ ọ̀kẹ́ náà ni yíkọ̀ yàn nìyàn domori gujo no ni tuam bawo ba na adi pere yo mori do mori do wu do wo ba me dai ka e wo ko kaka ni ana sir ko man ya don tumuri man kare ani tete ari mi shehu shehu ri ri nyone nyi shehu shehu ri ri nyone nyi ena ora do za ne za do ba anya tan na atin dóòrè kò dá àmà wọn náà òbèrè mú lórí islam wọn ni títẹ́ wàláhì tàláhì sọmọ bẹ̀láhì lẹ́bì láìláà ìláàwò èyí rọ̀ sọ́nìyàn èèwò rí islam akẹ́kẹ̀ tàríkọ̀ lárúbáwá ọ̀bọ̀ náà tàríkọ̀ bó ozì ozì ozì ọmọ ẹ̀nana ní mẹ́ta lónìí hajj amukar hajj wẹ́ẹ́ ọ̀rọ̀ àmì ẹ̀bá tàrík tàrík ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọlẹ̀ ọlẹ̀ tàrík tàrík tàrík بس يا حج حج طريق طريق يا عمر قال حج شنو انت طريق طريق ازاي طريق أصابت أدفع كفاية يا مصر أصابت بكي شيء عن عمدني كان يطريق ما يوزي أنا من ذهبه وزمنا بطي يوم ما يرحم إسلام لا تمري أخذ ذهبه أخذ ما يصير حامي يعني رحم لو كاكا الطريقة المحمدية إسلام لا تمري في لدو مريش التوابه أخذ ما يرحم أكاكي أو إيش إسلام أنا أنا إيش كده أنا هنا إيه أو كاكي الطريقة الإسلامية المحمدية لو من نيمو إيه جيك إيش كده أنا هنا ọtọ́ orí ọlọ́run sí islam ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀fẹ́ kẹ́kọ̀ọ́ ìzọ́ọ̀sì ní bọ́ọ̀sí rẹ̀ hàmì yọ bọ́ọ̀sí rẹ̀ hàmì حمي mọ́ ọ̀yọ̀

uwe isono na kpọtụ mụrụ nkarịa metụta ndọmasị hadis tite dosapiju aniren o meme ya ịlọba ahụrụ ere anakwụrụ n'obi ya enkata na-akụbidi tọọda dami ahụ naanị dọkụ man sị hụ ahịa ehụ dịrị ha manyara dọwọ ijuwani shi na na na na nivan asọ ọbẹ dere ọbẹ àpàkì àdìsọ náà kò yàn ọ́bì àṣọ rẹ bọ́ọ̀lù àdìsọ náà kò kòmì àmọ́bọ̀ ìwò ló ń tó mórí ilẹ̀ ọdún tó mórí sí júwẹ̀ ní kẹ ọmọ amìlá rẹ ọlọmọ amìlá rẹ eré hamari rẹ rẹ iná ìwé náà máa àkọlà náà hàn àkọlà náà ojú mana ha da rosu da kuwa da shatan ne kuwa na sama idan zo ka kasar kamisa a suna ma heke wani su kawo han wani su kawo hane da janna vawon ma wọ́n heke lule tu kawo rẹ̀ bá ha ọlá ẹni obìnrin yóò rẹ̀ náà

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم طريق أنا نوم عن كامل إن حديث يعني يعني صحيح البخاري إيه ليه هو صحيح البخاري ده يعني صحيح مسلم آه يعني صحيح مسلم يعني نسائي آه يعني نسائي يعني أبو داود ما آه، يعني أبو داود يعني ترمذي ما آه، يعني ترمذي يعني ابن ماجه ما آه، يعني ابن ماجه يعني الإمام أحمد يعني طبراني يعني البيهقي يا رنوا بل نبا دوبي لا إله إلا الله قل هاتوا برهانكم إن كنتم صادقين أبا إليه لنا أسير أبو اليتامى ما كامل أنسمي شايفون الأيام mami seku mami jese kana ko ne kana ko ne ya buli ya tama ene so mesa on wata mami sego ne ya amma mami se kani se sa kani de ne duwa shi ne izare duwa shi objectivity we sire sai objectivity the objection your objectivity ne bi ne Si ayi na iza ene yi su bahura ẹni fún ìwàrúdà kẹyẹ ẹni pàmò àmì mẹsì rẹ àmì òdò níbi sí ọdún sọmọ ọhún rẹ ìbá pẹ̀lú jẹ́ òtí rẹ ẹ̀hẹ̀ sọmọ ọmọkọ́ tó wà mẹ́sọ́ àmọ́ ọ̀sán níbi rẹ ẹ̀hẹ̀ kọ́ yà ámì sẹ́yìn wọn nọ máa ní sí rẹ ẹlẹ́bùlẹ̀ ẹ̀tọ́ amákà máa ní ṣọ́ọ̀tì pẹ̀ ṣọ́ọ̀tì ní wọ̀ bẹ́ẹ̀ owó tòlú bẹ́tìbẹ́tì ọ̀rọ̀ náà máa ní máa kárẹ́ yà ámì bọ́ọ̀mù abi ire na nyere aka amị maka na kiri ndị nkwa ọrịa aka amị maka na iwe na naanị na gara arị ee ọlọ́wìn ìhùsè anyọ báyọ ní kùránì báyọ ní hadithi ó tún mú níbà mẹ sábẹ bá mẹ so inna lillahi wa inna ilaihi raji'un ọmọdé ànábà àbáyá yìí ni ó ìjẹyìn dákẹ́ mẹ́ka láàkọ̀rọ̀ tèmúrú kẹ́ nínú ẹ̀ndọ́ mọ̀ nílẹ̀ àkó ahìnira agawẹ́ ikike Anyị ga rú yìí ẹsẹ̀ ẹ̀ ọkọ̀ ya yìí àkà ya amerịka china anáyí population anáyí billion one billion àbí over one billion ọkọ̀ ya

ẹsẹ sàwùdí ẹsẹ sàhàbọ ẹyẹ sàhàbọ ẹsẹ ẹkọ ní kò ẹtẹ wúrọ ọbọ náà smartu tó wúri ni bí wọn ní dẹwọn ètò mi ní islam islam sẹmẹ kàyé náà jìnnà ní

ìjọ mori bàtà níbẹ̀ bẹ̀rẹ̀ mọ́nà wà nábà muhammad sallasala wọ́n mori àwọn ọ̀tọ̀ dọ́kà yìí iná náà na zanna zikrọ wa iná láhó láhàfífò ó mori okùnú tíọ́ alkùnrin yẹtẹnu àyẹ̀kí islam ó mori kùnú tíọ́ yẹtẹnu wa iná láhó láhàfífò ó mori kùnú rí sí sèrè والله تالله فبالله الذي لا اله الا هو انا مريت رايك اسلام اي انا راسي رايك تريكه تريكه تريكه يا راسي take islam lára òun pèsè islam ọgbọ́n rẹ̀ lẹ́kùkùrí alábùkù rí islam lẹ́rẹ̀ zonki tẹ̀ríkà mọ́ zonki tẹ̀ríkà mọ́ zonki tẹ̀ríkà ilé islam ẹ̀mọ́ ọgbọ́n ní tẹ̀ríkà tí ó ti ní tẹ̀ríkà islam ahàwọn ẹ̀ ọmọ tó mú ní tẹ̀ríkà náà ahàwọn ẹ̀ súnà ń tó ọmọrí súnà ń tó ọmọrí ọmọ tó ọmọrí ilẹ̀ yà kọ̀ọ̀rọ̀ mẹ́ta yẹ ilẹ̀ ó sì kí ẹran náà wọ́n ní ẹran ẹran mẹ́ta dàtọ̀ ibi sí ló ń ọnụ. múrí ọ̀nà ẹ̀rọ ẹ̀fẹ̀ pàwà àgbẹ̀kẹ́ ọdún mẹ́ta ó mọ̀ tó múrí kàkàyè má àmàtòkùn bihi isi na aka wọn mẹni ni ó wọn mẹsùn mẹsùn mẹni sílẹ̀ iná nà azụ ọdún mẹni àgbẹ̀kẹ́ ọdún tó wọ́n máa máa hẹ̀tú kùmọ́ ọ́nù sọ̀tọ̀ wọ́n ní máa kàkà fún mẹ́rin máa ní máa ṣe ọtí tẹ́lẹ̀ fákàfákà. wọ́n sọ̀rọ̀ fún sí amẹ́rì nìkan ló ń tó múrí kẹrẹ́ ọ̀tí sáà. sọ̀tún tó múrí àlẹ́ wọn yára ọ̀n tó múrí kẹrẹ́ àmì àlìmọ́ ṣàfẹ́ aráyèrè wọ́n yẹ̀ ẹ̀rú bọ́nà lẹ́wọ́n tó múrí kọ́ rẹ̀ kẹrẹ́ àmì títẹ́ bí ìmọ̀ ṣàfẹ́ yọ̀ náà ẹ̀rọ kúmukúmi mahabi alábàáfẹ́ bọ́lá tó múlẹ̀ kàrí àti tí wọ́n máa kọ́ ìwà yẹn pọ̀lú tó yà mahabi ọba àfẹ́ ó tó múlẹ̀ kàrí àmì tètè ya àmì kọ́ba àfẹ́ ọba àyẹ̀wò yẹn pọ̀lú tó yà nìkankan ṣéwù ṣéwù ndị ìyá mi máa ní yàn ستر تمرين قل هاتوا برهانكم ان كنتم صادقين سيغني يا عمي ذا وكواني ذا زمني وكواني ذا زمني انما الشومن يتا ايه ايه اشو يتا ايه ayɛ asisɛ yɛtɛ abu hama ɔno ma ne bi kutu islam islam ɔno ti wuli ma ne ti na niki niki bayina ɔti ta niki niki na mɛɛzo yi. ala ilaha illa muhammadu rasulillah sallallahu alaihi wa sallam muri na ba baya yi ne muri na ba baya yi ne wa ya yana na na yi ni suratul an'am sotila na amuni eh, ya iwari tafsiri mai ta aya mana kaka wala tattabi sabula fa tafarraqa bikum an sabili وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وأن هذا صراطي مستقيما أمري أكو زمي أزان أمري أمري أمري وقلته أوليك فارترون من الجنة وهذا صعصع مستقيمة أذاني صراط بوزي سبيل بوزي طريق بوزي فاتبعوه أوليك زامنوني لك وعصا صارم ولا تتبعوا السبل أصلا فأسوي لنيني نيني نيني فتفرق بكم عن سبيلي وزيني إيه وانا صارمني بعصوا النهروز عن أموري أنا أولي لك أنا máa rẹ ẹ̀rọ náà yàmì yé kùrán náà lè sọ ìsúlọ̀tì tó mú nínú wọ́n ní sí kùrán náà kà ní wọ́n ní sọ́nà wọn máa mẹ́ nínú Ìjá àmà lọ́pọ̀ ọ̀nà, dẹ̀ka ẹ̀rẹ̀ ìbá tì ní, ká nyẹ̀rọ ọ̀nà tẹ́. ịrịọ ya mata kwanyere ya mata slọtụ ntụ na ọkakọ na onyere ya mata slọtụ ntụ omori nri na ọkakọ na onyere ya nwere omori onyere ya

ayé ẹ̀mẹ́rẹ́ yẹ ọlọ́yẹ ní ya ayé nìsanárẹ́ yẹ ẹ̀mẹ́rẹ́ yẹ dẹ́wù yẹ ayé nìsanárẹ́ yẹ ọmọmí ọmọ wẹ́ yẹ ẹ̀wẹ́rẹ́ yẹ أما يرى من إسلام إذا يزم من أكاهم وقل جاء الحق وذاق الباطل أفو نمريك لك فمن شاء فليؤمن ومن شاء فليكفر إذا ذا الله اتوه إياه وذن إيزي أبا وذن إيزي أمكه ọmọkàwò. fàyínkùn tààlà àtàdéré fàtílíkà mọ́sẹ̀ ìbàtàn wọ́yínkùn tàtàdéré fàlẹ́mọ̀sẹ̀ ìbàtàn àzọmọ́. èyínkùn tààlà àtàdéré fàtílíkà mọ́sẹ̀ ìbàtàn wọ́yínkùn tàtàdéré fàlẹ́mọ̀sẹ̀ ìbàtàn àzọmọ́. èyínkùn tààlà àtàdéré àríkàwọ́ báyẹ̀. فتلك مصيبة أدي ظنانا وإن كنت تجري فالمصيبة أعظم وأنا ما يقاتل دوا من أن أدي ظنانا دينا رب أدى دينا رب Slatin tó rí ni. Àìkí Ìsìláàmì ìzẹ̀ ìzáyé. Ìzẹ̀ ìzáyé. Ẹ̀yùn mẹ̀fún, ìrẹ̀rẹ̀ ẹ̀yùn mẹ̀fún kú ẹ̀yùn mẹ̀mẹ̀ṣọ́ ti bá àpẹẹrẹ. ما يموت الله أكبر إن دين محمد وكتابه أقوى وأقوى مقيلا لا تذكر الكتب السوالف عنده طلع الصباح فأطفئ القنديلا الله أكبر ومن يمن ينبنه inna dina muhammad ọkàwé aka àti muhammad òkìtàbàwò ọ̀nìṣẹ́kẹ̀dọ́nà لا تذكروه كتب السوالف عنده طلع صباه فأطفئ القنديل لا تذكروا كتب السوالف عنده إجي آخر يوم القرآن أفن تكن بما كسب جيدا أفن تكن بما يوفي دوسا وجهه تكن بما رمانكم يا كريه قرآن لا مري كريه عني إلي يوم مريه أني استكى أني فقوة زي التوي إنه لا تذكروا الكتب السوالفة إنه طلع الصباح فأصير القنديل طلع الصباح إيه تنيا ويا هام فأصير القنديل رجل بلو يهون نوري ميانين كواري أوان إيهان wọ́n kọ̀ lọ́wọ́ mọ̀ sí tọ́kì lọ́dọ́mọ̀ ní ìgbẹ́ inú ẹgbẹ́ ẹgbẹ́ ìmọ̀ mi pàkàtà nítọ̀ta wọ́pọ̀ ìjẹni máa wá ní masí na mímú tóra ẹ̀họ́ ẹ̀kọ́ ẹ̀ta ilẹ̀ ilẹ̀ ìkẹrẹ máa wá imá ọ̀dọ̀ bá kàm kẹ àwá ní ọ̀rọ̀ Slow

ẹ̀wọ̀n náà yà máa wọ́n tẹ́tẹ́ tẹ́ ẹ̀wọ̀n náà yà máa wọ́n tẹ́tẹ́ máa kọ́ ọ́nà náà ó kẹ̀mìyàn bọ̀ nígbà máa súnmọ́ ẹ̀ka máa yẹ máa léhu lẹ́bọ̀ slọ́tì tó mọ̀ yìí máa súnmọ́ ẹ̀ka máa yẹ ní ìyá ni léhu lẹ́bọ̀ ọmọdé ló fẹ́ wáyé ni ọ̀nyẹ́ la ilaha illallah afọ mo nyara ina afa mi lo ni ọka na ọka ọka limarati اعظم المخلوقات لو عرفت قدر نفسها ọkọnyẹnẹ ọnyẹnẹ ùjọlọkùn nínú ọmọrìhì ọyọ ọkọlọwọ àtẹ nínú ọmọrìhì ẹnẹmẹ yọọ yìí ọyà ni ọ̀yà ni ẹ̀rẹ̀ wọn ọmọ ẹ̀rẹ̀ ahọ̀ ìrẹ́ni ní dẹ̀ẹ̀rẹ̀ ọmọ ẹ̀rẹ̀ àdífún tó mọ́ ní kò ló náà mọ́rí ọ̀ṣọ́nyẹ̀nẹ̀ ẹ̀zàmàrẹ̀ ẹ̀ẹ̀tọ́ tó mọ́rí yìí ìṣẹ́nyẹ̀nẹ̀ olómọ́rí ebe emebe gwu yọ na mọ̀ ẹ̀wù ebe àmẹ́ka ẹ̀dọ́ ebe ìdọ̀sí ìdọ̀sí ṣọ́mí rẹ̀ gwu yọ kà sọ́wọ́ ha wọ́n anasala ilé tó ní kaka akakọ lọ́wọ́ àwọn ra kúni kakakọ lára àwọn ìjàmù akakọ lára àwọn ìjàmù àwọn ọ̀rọ̀ fún kàwé bá bíra rẹ̀ àkókò ayé lọ́wọ́ náà bá bíra rẹ̀ lọ́sọ̀ àwọn ìjàmù lẹ́kọ̀ọ́ ìkìyà rẹ̀ anasala ilé tó ọ̀rọ̀ kakaka yẹ ẹ̀yẹra wọ àmì ẹ̀yẹra ìjàmù bá hà yàtọ̀ rẹ̀ àkókò àyẹ̀wò náà nyẹ̀wò ẹ̀yẹ sá ẹ̀yẹ dì máa kàná wọ́n bá mu Dumi betere ka mbọ pawa etere. Dumi betere ka ọnam pụrụ n'ụfọ ọgọ nọrọ. Dee mmebagwu iwu hụ n'eri jaha Sọ ahụ. Sọọdụ nọ na atọ dịka ebe bụ nyawa ọ kụrụ ka ọ dakarị ewe. Ife ebe fọrọ dịka onye ntụrụ mori kụrụ onye na-ekonyere. Dịsa ndị ntụrụ na-ekonyere. ọmọ ní wípé lónìí ojú yẹn mẹ ọwọ́ yẹn rẹ̀ kọ́ yà mí lọ́wọ́ yóò kẹ́lẹ̀ rẹ̀ kọ́ yẹn mọ́ ọdún náà ní màláìkọ́ náà mọ̀rí sí pè náà mẹ́dúrà náà kàákà yẹ dọ̀ ìfọ́tún húlẹ̀ kọ́tùmín dọ̀ ìfọ́tún aláìlọ aláìhàmọ́ àmì nílẹ̀ yóò mú kẹyàmá ọ̀sán ni wọ́n nọ̀kùnmí olóòmòrí rẹ̀ tún náà ní hún ní nọ̀kùnmí ojú yẹn mẹ́ olóòmòrí rẹ̀ tún hún ní ẹ̀wọ́n yẹn mẹ́ ọ̀dọ́ náà wà ní tó jáde omuli bana bagwaza n'oba otinatibe ne wepiida neku bemalaika n'amala n'aka ilusi onye na ọma n'ihe ọhụrụ ya ọhụrụ onye na ọnụ ije ọhụrụ ere bara Onye ọ na-egozi iyi ọ na ndị kwubi ọma na na-ebi ọhụrụ ere bara ọmọ ìwọ yóò rẹ̀ kú jẹ́ lọ́nà inúwọ̀n máa máa na ìjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí lẹ́yìn na lọ́kù inúwọ̀ ojú ọmọ rẹ̀ mà ọmọ àṣányà ni mà ọ̀nà yẹ ni o ọmọ ìsìkọ̀nà àṣányà na mà ọ̀nà yẹ spọ́tò tó mọ̀ mọ̀dọ̀rí hadithi wai sanarwa zai ariya wani kasan imam muslim mọ̀dọ̀rí al'imam muslim sahih muslim ọrị ẹka e yi sahih buhari na yi sahih muslim sahih muslim ọrị gbúrẹ́ ní ọgbọ̀gbọ̀ ya ni ariyan ne ẹ̀rọ islam ya kakọ̀ mori wọ́n sí ọ̀bàbẹ̀rẹ̀ ní ọkàtọ́ ní kàbọ̀rọ̀ náà hanyé ọ̀sẹ̀ dé tẹ̀lẹ̀ báàgé ìrẹ́kù ènìyàn sí rẹ̀kì ẹ̀kọ́ mórí òsì eré àtútọ́ kọ́wọ̀ dọ́ọ̀rẹ́ jẹ́ ìrẹ́kù inere yi school fees ẹni ní ìyanu inere yi uniform ẹni ní ìyanu inere yi textbook ẹni ní ìyanu ẹ̀kọ́ bá wọn ní ìyanu Onye ka yɛ suspect ke cancer nada ne nyi ɔno ne re sustain fmc akaaki ne ne ɛho a ɔwura nyi avare ma bɛ fmc sɛ ba mɛrika sɛntɔ yi lokodi kaya ne mepɛ sɛma wɔ kɛmɛyɛ oye no mɛrɛ kɔ apa ɔre ozi ten years a ɔwura nyi ụmụ na confam adị kansa nọ agụkọ meme ya ya dan dadan dị ekwukwe na ọwa mere ya ayọ n'ọya a sọ nọda na mi test nọ ịnụ hụ ọhụrụ isi ebe ọ yi ahụ ya kawa ya nne di si isi àwọn àmì ẹtọ iná ọmọ mi náà na ọbẹ yìí mi lọnchì náà ní mìrì parahu ìrẹ mọsìkì tún mọtọ on Israel Bank with 3.3 million. 3.3 million. Anya nana vane aka ene eseke eme. Danya nana se jijure. Ime calculate abane yono otra chain 6 million. Ko? 3.3 weka. Ewa kere ya hove do. a amera aka aka am am. Jo kusuka wa do ro do adoke yono. Wahala ina wahala ina bi amma ya ko muri awon kai ya yi three million otura kikiki ya slotin to muri ni muri na wọ́n bayan ihunan muri na wọ́n bayan ihunan amin amin amin sun kama kawai ke ẹ̀kẹ́ ìrìkú ní ẹ̀sẹ̀ àpọ̀ ọmọkà ìrọ̀ mi lọ́nà ìrọ̀ mi ahụpụtara ahụpụta ihe ọmebe ahụ gbazete na-esike iyi mgbe na ụwa ote bababa awa ahụ da ama anyị eturete isi ọzọ onye ọzụta ihe nwanne ya ụwa ama na m hapa hapan ụlọkwụ na tibe ahụ wa na ba na اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سنة بقمك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارزق كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف لنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيق المكر سيئ إلا بآله وكذلك أخذ ربك بعد أخذ القرى وهي ظالمة إن أخذ ظالم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا اللهم اجعل جمال هذا جمال مرغوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تدع فينا شقيا ولا مهروما اللهم اجعل جمال هذا جمال مرغوما وتفرقنا من بعده تفرقا معصوما ولا تجعل فينا شقيا ولا مهروما اللهم اجعل جمال هذا جمعا مرهوما وتفرقنا من بعده تفرقا معصوما ولا تجعل فينا شقيا ولا مهروما يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعا على السرائر والدمائر والهواجز والخواطر لا يعزب عنك شيء اسالك سيدة من سيد فلك وقبضة من نور سلطانك وأوصنا فرجا من دار كرمك انت بيدك الامر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر باعيننا وتغنينا باسوء غيرك فانك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف قبل يا كريم يا رحيم برحمك يا الراهمين الى الهنا انت المحرك والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الحل والعقد من الأمور وبيدك وأن مشيئتك تصاريف الأقدار القدر المقدور وأنت أعلم بأجزنا وضعفنا وذهاب هولنا وقوتنا أن تباعدنا مما يهول بنا من الشرور وأن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أما لا يلام أغرارا في جميع الأمور وقد وقفنا ببابك والتجم جنابك ووقفنا على أعتابك مستجيسين بك في صرف ما يهول بنا من الشرور وما ينزل بنا من الهناك مما يجب تجري به تعقب الدهور مما لا قدرة لا تهمله ولا قوة بنا لا طله فضلا وابله وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استخذ بك مستغيث إلا غفته ولا توجه إليك مكروب يشكو كربا إلا فرجته ولا ناداك ضرير من أليم فلا إلا عفيت رحمته وهذا مقام المستغيث بك والملتجي إليك والحمد لله تدرب بين يديك وكل أعنا وناصرا ودافئا لكل ما يهل من المصائب والآذان ولا تجعل أذان ذنوبي هاجبة مانعة لما ينزل لنا من فضلك ولا مانعة لما تتبر من طولك وامن في جميع ذنوبنا بعفو غفرانك وفي جميع ذراتنا وعثراتنا برحمتك وإحسانك فإنا لفضلك راجون ولكرمك مؤولون ونوالك سائلون ولكمال عزك وجلالك متضرعون فلا تجعل حظنا منك الخيبة والهرمان ولا تنلنا من فضلك الطرد والخذلان فإنك أكرم من وقف بباب السائلون وأوسع وجدا من كل من طلب فيه الطامعون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستجيب بكم مستجيب وترد خائبا أو يستعطف أحد نوالك متضرعا منك فيكون عظمك الهرمان لا إله إلا أنت يا علي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجود يا بر يا رحيم برحمتك يا أرحم الراحمين اللهم يا إلهنا وإله كل شيء يا إله الأول والآخرين يا قوي الجبارين ويا رب العالمين غلط المتكبرين وقمات الظالمين ولا يقوم الامر كما لكم الا وذل ولا جبار الا وخضع اما التلاوى لتميت الاخرين وتعلم السر واخفى وتقم يد الظالم ولا سترى وتومي عين الناظرين فلا يبصر من منعت منه وتكفى تظلم ذنب من نصرته وتهين اعداءك اذا راموا اولياك وانا عبدك فمن لكل ظالم غشوم فاجر خطار وارجو كيد في نار يا رب العالمين اللهم أبش ذو ظلمة فلا يبشرون وعاني قلوبا فلا يفقهون وأصمت أسنة فلا ينتقون وأقبض أيديا فلا يبتشون وأسألك يا إلهنا أن ترعانا وأنت معنا منهم بهذه القدس التي رفضت السماوات ودعوت بالأرضين واستأنست بأمعاشك وقضت ما في السماء في الأرض يا الله يا حي يا قيوم يا من ليس كمثل شيء والسميع البصير آفنا ونجنا وقضي حاجتنا وهبها لنا بحق لك المتلون وسرك المكتوم وفضلك المعلوم أنزل علينا رداء سترك الذي تقيك الرماء وما تذره الرياء لا تجعل الظالم ليس يا رب العالمين أنت تسر المظلوم وترد الغشوم وتم ما شئت مما شئت إماني وأما أماني ونفسي وما ملكت يدي مما هدر معي وهل ما قضى عني فإنك شاهد لا تغيب وهادر لا تزول وعليم لا تهول يا رب العالمين أدعوك يا نور النور ويا نور في نور ويا نور مع نور ويا نور فوق نور ويا نور تضوء بكل ظلمة وتطفى بكل شدة وكل شيطان مريض ويقبل بكل جبار متكبر اللهم بحق ما دعوتك به وسألتك إياه اجعل كيد من رمى ظل في نفسي وأهلي وأولادي فهذا قدمي فإنك تم من شئت ولا قادر غيرك ولا حاكم سواك وبحق الاسم الذي استقر به عرشك وبحق الاسم الذي استقر به كرسيك يا الله العظيم الأعظم اجعلنا هيبة ونورا تقلبي من جميع أعدائي ضرروني وتزيد قوة لما من يريد ظلي فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ويا عظيم سلطانه ويتبع شانه يا الله المامور في كل فعاله يا حي لا حي الا هو ويا حكيم لا حكم الا هو يا من له نظرة اذا انقطعت عظمة المتكبرين يا من لا يفوت هارم ولا يدرك تالم تدرك الابصار ولا تدرك الابصار وانت العزيز الحكيم ولا يؤذيك بشيء ولا يرجلك سوى شيء اذغل من رمل بدر مما يقف الله وارجل كذا وابني وارزق بمر من كده وارزنا يا صمد يا خير من عمل يا من هو باكن على العبد حمل بركتك ولا تسلم من السواد واحمص نذيره وطلعة مديره واجعل من لدنك صوتا نصيرا بك استرسلنا واليك سالنا واليك توكلنا ولا تردنا خائبين من عندك ولا تكثر اجرك رب العالمين برحمتك يا رب الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا المتقين اماما ربنا اصرف عنا عذاب جهنم ان عذاب مكان كرامة إنها ساءت مستقرة مقامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر يا من بيان ملكوت كل شيء برحمتك يا رب الراحمين وألقنا بالصالحين فحورا ما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى على النبي الكريم